السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبته وعلى كل من سلك مسلكه إلى يوم البعث والنشور أدوك لصي دروما التركات جفوا نبوة محمد صلى الله عليه وآله وسلم أتي وراء لي أتي وصحابه إكاتي أنو الله سبحانه وتعالى كما سأما با أنك léni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a tún máa mú sọ tá a máa fi ṣe àlàyé fúnra wa ìkan nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó tóbi gẹ́gẹ́ bá a ṣe ti síwájú pípé a'zam ma naha Allah subhanahu wa ta'ala anhu èyí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ téèyàn lè fi ṣe ọlọ́run ọba subhanahu wa a tún gbọdọ̀ máa ṣẹ̀ṣẹ̀ sí aláìmọ̀ká má yẹn tó tóbi nínú ẹ̀ṣẹ̀ tọ́lọ́ bá kọ fún apá àgbọ̀dọ̀ ṣe ọ̀nà ni àṣà ọ̀nà ni kápá orogún pọ̀ mọ́ ọlọ́run subhanahu wa ta'ala يبلغ بيصفان أبو محمد صلى الله عليه وسلم بلا إن أشركت لا يحبطن عملك ọlọ́run tó bá fi pa ẹbọ mọ́ òun ọlọ́run ojú iṣẹ́ rẹ̀ pátá òun ni bàjẹ́ ẹbọ lágbára púpọ̀ níbi kó máa ń ba iṣẹ́ olóore tí mùsùlùmí bá ti ṣe síwájú ọlọ́run ó máa ń bàjẹ́ torí ẹ̀ lànà bí sallallahu alayhi wa sallam fi sọ pé man mata لا يشرك بالله شيئا دخل الجنة. jannah ẹni tó bá kú tí ò pa nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọmọ àlìjánà ni ó jẹ́ ẹni tó náà bá wá kú tó pa nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run gẹ́gẹ́ sọ́nù hadith Jabir wa man laqiyahu yushriku bihi dakhala an-nar gbogbo ẹni tó bá pàdé Ọlọ́run lẹ́ni tó lọ ibọ lọ́rù iná ni ó wọ̀ Ọlọ́run kó má ṣe nínú ẹ̀ṣẹ̀ tó tún tóbi tẹ̀lé ẹbọ gẹ́gẹ́ sọ alákọọ́lẹ̀ nínú al-Qur'an al-Karim àti Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni qatlu nafs ẹ̀ṣẹ̀ ìpànìyàn kápá ẹni tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pípa léèwọ̀ eléyìí nínú ẹ̀ṣẹ̀ tó bí ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ni nínú àwọn asábò al-mubiqat àwọn ẹ̀ṣẹ̀ méje tí anábìwá muhammad sallallahu alayhi wa sallam tó ní ẹni tó bá ti kó sí ó ti kóra rẹ̀ sínú parun ó ti kóra rẹ̀ sínú ìbínú ọlọ́run ọba subhanahu wa ta'ala kápánìyàn nínú ìdájọ́ ọ̀tọ̀ ọlọ́run nínú sunnah anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ tó lágbára ni tó jẹ́ pé ó ní ìjìyà tó dópin láyé níbi àti níjọ́ gbèdé àlùkìyàmà tá a bá ní ká padà sí inú alukur'an alkarim ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ọba olówó wa kò sáláì ṣe àlàyé fún wa kí ló bí ìpànìyàn dán láyé tá a bá padà sínú suratul maida tí í ṣe quran chapter five ọlọ́ba ń sàlàyé fún wa nípa àwọn ọmọ anábì adam alayhi salatu wa salam idh qarraba qurbanan fatuqubila min ahadihima walam yutaqabbal min al-akhar ọlọ́ọ̀bá ń sọ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam pé kó máa ṣàlàyé fún gbogbo ayé àwọn ọmọ anábìwá adam méjèèjì nígbà táwọn méjèèjì ti ṣe pẹ́pẹ́ fúru lọ síwájú ọlọ́run tí wọ́n gbé ìtọrẹ wọn tí wọ́n gbé lọ síwájú ọlọ́run fatuqubila min ahadima walam yutaqabbal min al-akhar ọlọ́run á gbà lọ́wọ́ ẹnìkan kò gbà lọ́wọ́ ẹnìkejì pẹ́pẹ́ fúru ìsúnmọ́ tí wọ́n wá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run dẹ́nìkan lóhùn kò kọ̀fẹ́ nìkan eléyìí ló fa sàbàbí látara kẹta látara ìbínú láàrin ọmọ ìyá méjì tó fi jẹ́ pé ìpànìyàn àkọ́kọ́ tó fi ṣẹlẹ̀ lórílẹ̀ ayé lọ́bi jẹ́ pé inú àyà twenty six tọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé kánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó máa ṣe àlàyé fún wa nígbà tó di àyà thirty ọlọ́ba ń ṣàlàyé fún wa pé fatawwa'at lahu nafsu qatla akhihi faqatala fa asbaha minal khasirin ọlọ́ba ní ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ wá ṣe lọ́sọ̀ fún ẹ̀mí rẹ̀ ṣe lákin pé kó pọ̀ ọmọ yẹn nígbà tó ti di pé wàhálà ti wà láàrin yín báyìí tí kèéta ti wọ ẹ̀mí rẹ̀ wá pa láṣẹ pé kò pọ̀ mọ̀ ẹ̀ ẹ̀mí ẹ̀ ṣe lákin pé kò pa ọlọ́ọ̀bá ní fàkọ́tàdà wò bẹ́ẹ̀ ló bá pọ̀ mọ̀ ẹ̀ fa ansilaha min al-khasirin látara báyìí ó wá wà nù ẹni òfò àfọwọ́ àgbẹ̀ ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sọ nínú tafsir wọn wọ́n ní ayé fi dunya wal akhirah wọ́n òfò tó yà yìí kì í ṣe òfò táyé nìkan kódà ní al nínú ẹni òfò náà ni ó máa ẹ rí pé léyìí ọlọ́run subhanahu wa ta'ala fi ń ṣe àlàyé fún wa wípé àṣé ìpànìyàn nínú tí máa ń sọ̀yàn dẹni òfò láyé àtàlùkìyàmà ni kọ́lọ́n kọ́ máa jẹ́ kí a jẹ́ ẹni òfò torí ẹni anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi ń ṣàlàyé fún wa nínú hadithi ti Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ara kọ́lé hadithi yìí lọ́dọ̀ Sahih lọ́dọ̀ Imam Bukhari lọ́dọ̀ Imam Muslim Ibn Majah wọn náà tún bẹ hadith náà àtàwọn míì nínú àwọn fáà oní hadith wọn lànàbí sallallahu alayhi wa sallam sọ fún wa pé la yuqtalu nafsun dhulman illa kana ala ibni adama la awwal kiflu min damiha li annahu awwalu man sanna al-qatl sallallahu alayhi wa sallam. ànábì kò sẹ́ni tí wọ́n pa lọ́nà àbòsí kò sí ẹni tí wọ́n pa lọ́nà ẹ̀tọ́ àfi kó jẹ́ pé ọmọ ànábì wa ádámù àkọ́kọ́ tó pa ìkejì rẹ̀ yìí àfi kóun náà kó máa ní ẹ̀ṣẹ̀ kó máa torí pọ̀ ní ni àkọ́kọ́ tó fi ìlànà ká máa pààyàn lélẹ̀ ẹni tó fi ìlànà ká máa pààyàn lélẹ̀ yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba olówó náà al-Qur'an al-Karim ó sàlẹ̀ fún pé fa asbaha min al-khasirin ó fi pín ìlànà kápẹ́ ẹni ẹlẹ́ni láì lẹ́tọ̀ọ́ láì sí ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run níbẹ̀ láì sí ẹ̀tọ́ tèèyàn níbẹ̀ èèwọ̀ ni nínú shariat islamiyya torí ẹ̀rọ jẹ́ kí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló jẹ́ kó máa ṣe àlàyé fún wa nínú hadith ti Abu Hurairah رضي الله تعالى عنه ويقانيا من الموبقات من أوان كاتما صايا كني قاوني وجولون أفواد شمس الدين الذهبي إنه كتاب الكبائر وني الموبقات المهلكات بين ابن حجر ناس به لأنه فتح الباري وأوان ستانا بكون موبقات ثم إنا نقول المهلكات أوان ستمان قاوني أوان ستمان صايا بلوريبو لا يترك القيامه àfi téèyàn bá túbá kúrò ńbẹ̀ kó tó di kó jáde sọ́dọ̀ Ọlọ́run kó tó di kó jáde kúrò ní ayé anabi sallallahu alayhi wa sallam anabi ní ijtanibu sábọ al-mubiqat anabi ní ẹ jìnnà tẹfẹ sí ìwà méje ẹ̀ṣẹ̀ méje tí máa ń ṣe ọyàn dẹni ìparun láyà tàkìyàmà àkọ́kọ́ tá anabi wà á dákọ anabi ash-shirku ńbẹ náà ni kéèyàn máa mú orogún pọ̀ mọ́ Ọlọ́run wà sihr nígbà tá anabi ọkẹ lẹ́ẹ̀kejì ọkà mímọ́ anabi wà ní ẹlẹ́ẹ̀kẹta wa qatlu nafsi allati harrama Allahu illa bil haqq nínú ẹ̀ṣẹ̀ tó lè sọ̀yàn dẹni ipa wájú ọlọ́run òun náà ni kéèyàn pa ẹ̀mí tọ́lọ́run bá ṣe léèwọ̀ illa bil haqq àfi pẹ̀lú òdodo lọ́wọ́ jẹ́ pé ọ̀nà hadithi ti abdullah ibn masoud radiyallahu ta'ala anhu tó wà lákọọ́lẹ̀ náà lọ́dọ̀ imam bukhari àti inú àwọn tírà mi olóńgbèrè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé ayu dhanbi a'zamu 'inda allah abdullah masoud lóńgbèrè pé wà anabi muhammad ayu dhanbi a'zamu 'inda allah nínú gbogbo ẹ̀ṣẹ̀ pátá èwo ló tóbi jù níwájú ọlọ́run èwo lẹ̀ṣẹ̀ téèyàn dá tó lè tètè sún yàn má jìyà ọlọ́run ọba jùlọ nígbà tá anábì ó sọ àkọ́kọ́ anábì ni an taj'ala lillahi niddan wa huwa khalaqaka òun náà ni kó wá orogún pọ̀ lọ́mọ́ ọlọ́run kó má pa nǹkan kan mí pọ̀ mọ́ ọlọ́run bóyá nínú àdúrà kẹ́bà sì ti ṣàlàyé ni èyí tá a mọ̀ sí ṣẹ́kù dáhà tàbí nínú ìtẹ̀lé kó pé ìlànà tọ́lọ́run bá ń bẹ́ńlẹ̀ ká máa tẹ̀lé ìlànà àfáà kan àbí lànà wòlíì kan àbóbi láti ẹ̀fi tẹ̀lé tá a fi yapa tọ́lọ́hún àǹtẹ̀jẹ̀ alẹ́ lílẹ̀ ìní dẹ̀ òun náà ni kò gbọ́n bọ́ ọlọ́run wórogún nínú àṣẹ rẹ̀ nínú máa ṣe máa ṣe rẹ̀ wọ́wọ́ ẹ̀kọ́ lákọ̀ọ́kà tó sì mọ̀ pé èèyàn méjì tó sì mọ̀ pé ẹni méjì ò dọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ló dọ́ anábìlẹ̀ lẹ́yìn lẹ́sẹ̀ tó tóbi jù ó ó ní àǹtàkùtùlà wàládàkà makhafata an yat'ama ma'ak ó náà ní kó pa ọmọ rẹ pẹ̀lú àníyàn pẹ̀lú ìpayà pé kó má bàa máa jẹ pẹ̀lú rẹ àṣé kéèyàn ó pààyàn nínú ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ló ń pé tábà wọnú suratu al-Furqan ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa ń sọ ààyè àkàlẹ̀ láti jẹ́rìí gbẹ̀ntà nàbí sallallahu alayhi wa sallam sọ nínú ààyè lọ́lọ́ba fi sọ pé àwọn tó jẹ́ pé àwọn ibadur rahman àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ nígbà tó lọ́ba wọn ròyìn wọn lọ ọlọ́ba ni walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn aláwọ̀ tí wọ́n yẹ pé nǹkan kan mí pẹ̀lú ọlọ́run wọ́n yẹ parogún pọ̀ mọ́ ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq bákan náà ẹ̀mí tọ́lọ́ ń ṣe léèwọ̀ e wọn ò ní pa wọn ò ní kọjá àlà pẹ̀lú pípa illa bil-haqq àfi kí wàá lẹ̀tọ́ tá a fi pààyàn nínú Islam tá a bá sọ pé ẹ̀tọ́ tí wọ́n fi lè pààyàn náà nínú Islam pípànìyàn olúkúlùkù wa kò sí lọ́wọ́ individual kò sí láàrin bàbá sọ́mọ kò sí láàrin ọkọ síyàwó kódà níbi àwọn báwùjọ ṣe rí kò sí láàrin pé ẹnìkan tá a fi ṣe olórí kan láwùjọ kò sí láàrin máàmù sọ́mọ ẹgbẹ́ sọ́mọ ìjọ ibi tó wà náà ní lọ́dọ̀ tó bá jẹ́ olórí pátápátá lólórí ẹlẹ́sìn Islam nínú ìlú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la yahillu damu mri'in muslim anabi kò lẹ́tọ̀ọ́ èèwọ̀ ni ká tẹ ẹ̀jẹ̀ mùsùlùmí kan lẹ̀ mùsùlùmí tó jẹ́ pé yọ́mìnú billah tó nígbàgbọ́ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala yashhadu an la ilaha illallah wa anni rasulullah tó nígbàgbọ́ sọ́lọ́run tó nígbàgbọ́ sànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi illa bi ida thalath àfi tó bá ṣẹ̀tàn nínú ẹ̀ṣẹ̀ mẹ́ta yìí anabi ni àfẹ́yẹ̀bù zani obìnrin abilékọ tàbọ́kùnrin tó ti gbéyàwó tó tún á lọ sí zina irú ẹni báyìí nínú òfin islam ó ti ṣẹ̀ sí ìpànìyàn ó ti ṣẹ̀ sófin wọ́n lè pa ànábì ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni wà nafsu bin nafsi ẹni tó bá pààyàn ó pa ẹ̀tọ́ tá a fi pààyàn ni ẹni ẹlẹ́ẹ̀kẹta ànábì ní àtàrí kò lè dín ìrìn òun náà ni tó fi ẹ̀sìn síláàmù tó fi í lẹ̀ láwùjọ tó fẹ́ pé ẹ̀sìn síláàmù ni wọ́n fi ń ṣèjọba mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lẹ̀sùn téèyàn lè sẹ̀ sí ètò bá ti yàtọ̀ sílẹ̀ bóyá nǹkan nínú ayé ló pawápọ̀ ni àìmọye àwọn èèyàn lénìí tó yẹ pé látara dúkìá onídúkìá tí wọ́n fẹ́ gbà lọ́nà ìtọ́ wọ́n sì dárò ẹ̀mí ẹni bẹ́ẹ̀ lè gbòdò ẹ mọ ya àwọn èèyàn lénìí ọ̀rọ̀ ló pa wọ́n pọ̀ kìí ta lásán náà ló ọbẹ̀ tó fi di pé wọ́n ní bí ó bá kú kókó tí wọ́n fi lọ gbẹ̀mí ẹ̀ ẹ̀rọ eléyìí nínú ọ̀jẹ̀ tó lágbára níwájú ọlọ́run subhanahu wa ta'ala ni torí ẹ̀rọ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé awwalu ma yuqda bayna an-nas nínú hadith abdullahi bin mas'ud anábì ká má fi ọwọ́ ara wa ká má fi wá kóra wa sínú ìbínú ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa púpọ̀ ni kẹ́mi ẹlẹ́mi mú bá wa tọwọ́ wa bọ́ ká má bá wa dẹni tí ó bọ́ sínú ìbínú ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá kọ́ wa láwọn ẹ̀kọ́ bá a ṣe ní bọ́ sínú àmú méjì nínú ẹ̀kọ́ yẹn ká má bá kọ́mi ẹlọ́mi kọ́ má bá tọwọ́ ara wa bọ́ Islam wa kọ́ wa lẹ́kọ̀ọ́ pé èèwọ̀ ni mùsùlùmí kì í fi idà àbí nǹkan tó bá jẹ́ nǹkan tó lè pààyàn kì í fi bọ́mọ ìyá rẹ̀ ṣeré ara kan lè lẹ́nu sọ́yìn mọ́ muslim anábà muhammad sallallahu alayhi wa sallam onílà yóò ṣe ahadukum ila akhihi bis-silah anábì ní ẹnìkọ̀ọ̀kan yín kó má fi dà kó má fi bọ́mọ ìyá rẹ̀ ṣeré o tó pé fa innahu la yadri la'alla ash-shaytan yatri'u fi yadihi fa yaqa'u fi hufratin nar arábìnrin tó pé ó lè máa mọ̀ èṣù lè gbọ́wọ́ ẹ̀dá bírà tí ò wú kó mọ̀ wá tàtàrà ọmọ ìyá rẹ̀ náà ó tún wá sí pé nù sàrà ìsìlẹ̀ àgbélọ́ tí ó fi wá di pé èṣù ló lọ́wọ́ sí mọ́tò lèèyàn ń gùn ni èèyàn kì í fi mọ́tò máa lé èèyàn èèyàn kì í fọ̀kadà a sọ pé àfi ń halẹ̀ mọ́ àfi ń dẹ́rù ba eléyìí anábìrin sallallahu alaihi wasallam kó má bàa kó wa sí inú ìparun lọ́dọ̀ ọlọ́run subhanahu wa bẹ́ẹ̀ náà anábì wa muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith abi bakr radiyallahu ta'ala anhu anábì ṣàlàyé fún wa pé ewu náà tún bẹ kí mùsùlùmí méjì inú ń bí wọn wọn dà kankan pọ̀ kálukú wa lọ mú ìdá rẹ̀ pé ọ̀dà tó bá di pé bẹ́ẹ̀ náà ẹja jọ máa fa ọ̀rọ̀ pọ̀ ọmọọyà méjì pọ̀ kálukú bá lọ fàgò yọ eléyìí náà ṣàdá àtọ̀ ọlọ́run ìwọ ni torí àdìsí àbíbákan tánàbí sọlá sàn sọ pé ìdá àtàwájà mùsùlùmẹ́ẹ̀ lè ṣe ìfẹ́ yìí mà ànábì tí mùsùlùmí méjì tí wọ́n bá fi dojú ìjà kọra wọn pẹ̀lú ìdá wọn fàkílà ọmọ mi náà lè ní àwọn ànábì láwọn méjèèjì ọmọ náà ni àwọn sàábìbì lọ́wọ́ òun náà lérò àti pọmọ yẹn ó sojú kòkòrò àti pọmọ yẹn àṣẹ kí mùsùlùmí méjì kí wọ́n wá dojú kọra wọn pẹ̀lú ìjà kí wọ́n láwọn bínú nínú ìwọ̀ tá a lọ̀rọ̀ dé ọlọ́ba subhanahu wa ta'ala kó mọ̀ sáláyè fi iṣẹ́ ẹ̀ṣẹ́ ní kọ̀ọ̀kan wa ìpànìyàn nínú ẹ̀ṣẹ̀ tó lágbára nínú òfin ọlọ́run anábì muhammad sallallahu alayhi wa sallam ó la yazalu muhnifa ma lam yusib daman harama mùsùlùmí ò ní yé máa wà lójú ọ̀nà ọlọ́run kò ní yé máa wà lábẹ́ ìṣọ́ ọlọ́run lókùrú ìgbà tí ò bá ti máa nípa ẹ̀mí tọ́lọ́run bá ṣe léwọ̀ àbẹ̀wò àwọn subhanahu wa ta'ala kó mọ́ sàmì ní kọ̀ọ̀kan wá dúró kó sún wá ń bè yá parí. Hàdà wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.